بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل العقاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتفاكم ولو وبعلا نجلو an tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àtúwàwà àgbà olùfẹ́wà olùṣìfẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam lọ́rọ̀n kún bá nábi ní àtàwọn ará rí àtàwọn sùhábà rẹ̀ ìgbẹ́lọ́wọ́ bá kún sàlúwàwà náà aláwọn òbí wa àtàwọn alfáwà àtàwọn ọ̀gáwà gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti nígbà tíra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní lónìí ṣẹ́rù masáyìlì jẹ́ àìlèyà àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí tí a kò bá wa muhammad bin abdul wahab tí a sọ àwa sáré bin fòzán bin abdullahi alfòzán ti tẹ́lọ̀wẹ̀ masala asabi'a wa sab'un wa 77 217 المسألة السابعة السابعة والسبعين مسألة والما سبسون اعتداء بمن لا يدخل في القدوة قتل في أسعد وتوفي عندك عندك قتلوا ما قتل اعتداؤهم بقتل بمن لا يدخل في القدوة قدوة عندك قتلوا وما قتل وما تلموا inna a'immatahum dájúdájú àwọn aṣíwájú wọn imma alimun fajirun ní wọ́n pé àfáà ni àmá ìjìlẹ̀jẹ́ ni fájẹ̀ inú àwọn aṣíwájú wọn náà nù inna a'immatahum bí anna a'immatahum àwọn aṣíwájú wọn imma alimun fajirun ni wọ́n pé àfáà ni onímọ̀ ni àmá ìjìlẹ̀jẹ́ ni تاجر وإما عابد جاهل أبل سلوبا كالاي مكان بيجي ناس إما غير مقدور عليه العالم تاجر أنتما لما لا شيء أو أبي ولد ضال أبي عابد جاهل أنت كان سفر لا يميز إيه جمالي

وهم يعلمون لما بيه هم هم مسيحيين فإذا لقوا الذين آمنوا قال يا يقولوا لدونا قالوا آمنا لا تقول الله كسوا من الهارية ولا تبنيوا وإذا خلا بعض من بعض تبقوا الكلام على هنا قالوا أتحادثون بما فتح الله عليكم يا ما سوغاني توفينا يا ما سوغاني يحاجوكم به عند ربكم إن تأتكم وجه ولو أبعين وجه وجه فلا تأكلون تأكلون ولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون yóò pé ọlọ́wọ́ bá mọ̀ nínú táwọn ń pamọ́ dáhùn ní ọ̀rọ̀ nígbà ní ọmọ tó tẹ̀lé ọlọ́wọ́ bá mọ̀ wọ́n lè mọ̀ sí báwọn tó ń bá mọ̀ sí ara ọmọ aláwọ̀ kan mọ́kọ́ ọmọ akásùn wọn لا يعلمون الكتاب هو من قتلنا هو من قتلنا هو من قتلنا إلا أماني كنت أن أشكري أبي صلاة الناس عبدالله صلى الله عليه وسلم صلوا وإنهم إلا يظنون لا ينافسون كما جاءوا يتبع بأبدالهم ọdí wa ilé lọ́pọ̀ látàrí lọ́nà mùsùlùmí ọgbẹ́ àpá àtúbà máa ń tún ṣe alimu fàájẹ́rò ama àwọn tí ó tẹ̀lé tó máa ń pé òdodo ìjọ ṣe àwọn ni makudori àlejò àwọn àlejò ìsìlájò ẹgbẹ́ pé òun ò tí ẹ̀ mà àbọ́kọ ni àhesọ ni ọ̀ṣọ́dá ni ọ̀nà ni wọ́lọ̀ dọ̀ọ̀lì ọ̀nà ni àbílón jẹ́ ìlú àbẹ̀lì ni ìgbẹ́gbẹ́ gbọ́mọ̀ sí gbọ́mọ̀ sí padà gbọ́mọ̀ sí padà ọ̀nà àbísọ̀rọ̀ ẹni wọ́n sínú ọ̀nà sí fákàtì ọlọ́mọ sọ̀rọ̀ ní ọlọ́ọ̀bà ومع القرآن الكريم نجمع سيتقبل قوانين يوانا أقعد الله مع أهل السنة والجماعة كلهم بقوص عنه اللي يغمى أن تقتل ثلاثة هذا الضوء أولا تقتل ثلاثة في الثاني في لون بدعني بدعني بدعني كيف كانت بدعة بدعة يكون قتلت على الحقوق كيف بدعة معولي àbúkú kọ́wẹ̀ lọ́wọ́ kan ní ibídà ibídà náà pọ̀ ó wọ àwọn àlàmáàtì mẹ́jọ táwọn apá kàkàlẹ̀ tó kúkú máa fi dá ilé àmọ́ ni ó wà wòsó orí gbogbo àlámà yẹn orí ká ní tí yẹn ó di táwọn apá kàkàlẹ̀ ìyàpá lórí ẹ̀ ní ó wo ọ̀rọ̀ àwọn fámílì jù ó wà wòsó orí ẹ̀ ìtura wọ ẹgbẹ́ wa àtẹ̀lẹ̀ ní wọ́n gbà tí àwọn méjì ó ní yé ìpín kan níbi àjọ fẹ́rẹ́ ó lè múyàn rí bínú ọlọ́ọ̀bà lọ́nà kan sí láàrín ìpínlẹ̀ kọ́ fún nàìjíríà jọ wa kó máa pè ní haram láyé kó jẹ́ haram àbẹ́sọ ni ó gbà bá ní bí yìí báyìí lọ kọ́tà kí jẹ́ ti dínkù ní ìgbàgbẹ́ ó ẹbí wa ọlọ́mọ sọ wà ní ẹ̀ṣẹ́rù wà láyé ọmọdé alùjẹ ilé mi yahudi wà nasara lọ ni aṣíwájú àwọn alùjẹ iléyà wọn láì mẹ́ka mi yahudi nínú àwọn yahudi wà nasara wà bẹ́ẹ̀rù hìn àtàwọn míì wọn náà bẹ́ẹ̀rù hìn ìmà alimu fàájìr nínú kúta àfà nípa ní ibi ni àfà ni mọ́ fàájìr ni هو الذي لا يعمل بعلمي ينجو مالك شيء من عالم فاجر هو الذي لا يعمل بعلمي أنت في مالك شيء فندماوي أخذ ما تنسي قلت أحبار اليهود يبيع ما يهودي ويهود وأحبار وهم متوسعوا في السنين المنحسرين أو دون يقول

مثل رهبان النصارى إلينا وبصر àwọn kìsìsìn àwọn falabala àwọn kìsìsìn kí wọ́n ní níyàwó àwọn onígbẹ́ nígbà wọ́n yàrá rẹ̀ gábí lọ́gẹ́ bọ́lọ́kiri ibrahim alayhi salatu wa salam kẹ́ntì ní ibrahima mo ní wọ́n máa ń kí ní àpẹẹrẹ gbàgbọ́ àwọn kí wọ́n kí ní àpẹẹrẹ gbàgbọ́ ní ànábì ìgbà àgbà àbẹ́kọ̀ọ́ ẹnikẹ́ni pé òun ní àpẹẹrẹ òun ní ọmọdé ẹ̀ nígbàgbọ́ ní ẹ̀rọ ìrọ̀ yìí ó fẹ́ sára tù nígbà tí sára tù bí mo tún gẹ́ ẹ́ àjà ó di àpẹẹrẹ òun lẹ́yìn wáyé rí àtàrẹ mẹ́rin lẹ́pẹ̀rẹ̀ tó tún mú díẹ̀ nìyẹn ó di yẹwà كما قال تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله هم ما فاسقوا وقعوا الهود فكان أفيه النجرية fún ìsìnkú mélòó tọ́ kó fẹ́ sí ẹ̀hó nàìjíríà mọ́wà gan kọ́mọ́ àti àwọn ọmọ ẹ̀kọ́ àwọn léèlú ẹ̀hó bí àmọ́ ẹ̀kẹ́ jẹ́ àwọn ìrí yàrá wọn ẹ̀tẹ́lẹ̀ mo kàn máa fi kí sí kìtì àbí kọ́lọ́ máa fi àwọn ẹ̀hó nàìjíríà kí láti àwọn ọ̀gá wọn àwọn táwọn kí náà fi pásítọ̀ àwọn reverend fathers àwọn ẹ̀hó nàìjíríà ti wọ̀n wọ́n lè wá ọmọ ìṣe ìmìnà àwọn àlùfẹ́ àwọn ni wọ́n wà ní dubai ní ìgbà nàìjíríà ìjẹ́ ìwé ẹ̀ ìjẹ́ ìwé ẹ̀ wọ́n wà ní báwọn ìgbésẹ̀ ní ìlà pẹ̀lú ìgbà tájọ́ tí wọ́n fẹ́ lọ ní wọ́n fẹ́ bèèrè ẹ̀ wọ́n lè wà nílẹ̀ yìí mọ̀ àwọn ní oṣù tàbí pàdé ilẹ̀ Yorùbá dama ya ce tun kuma su kamani liyoju na fi banza warogano arba'an kama ta su zamu wani wani wa min duni yaren yaro ba yau da su yi haliluna da hun kuma su bi halal kuma haramun a wata ji haramun wasu halal kuma wa yi harimuna aláàrígẹ́ ẹ̀bí àwọ̀ aláàrígẹ́ ẹ̀bí ma wọ́n àfúnlẹ̀wò fún wọn ọ̀yọ̀ tí ó na òun sí ìzáàrí ó ti fi ṣẹ́yìn wọn lórí ẹ̀ òfin àṣírọ́tò bọ́kọ̀rá inú sọ́kù bọ́kọ̀rá ìkóyù tá a rọ́jọ́ pé àtàwọn àyíwò mi nìkan kù sẹ́yìn jẹ́nà sẹ́yìn ṣe dúkò sẹ́yìn dérò ní wọ́n kàn yín bọ́nu káàna fàáyíkùn mí nìkan bẹ́ẹ̀ ni aláwọ̀ kan wọ́n yẹ ثم يحرفونه من بعد ما عقلوه لأنه هو السنجة كما تبوي من بعد ما فهموه وفكهوه كما تبوي هو السنجة من ينبغي لو وهم يعلمون لما ولا بعض سبحانه لأسف تتبعون أن يؤمن لكم ولا بعض إنكار فيه وقع ينبغي وكان كان فريق منهم على لما كانوا يسمعون كلام الله من قرأنا وبا ثم يعارفونه ينتجه هؤلاء أم الأمماء الفجرة ولينا ما تبرك وتبرك علماء الفجرة يسمعون كلام كلام الله أخرى لوبا وهو التوراة هنا التوراة ويعرفونه ويتعلمونه هنا هم من قال ولما قوي يحرفونه ومواعشين كما يقول náà làwọn àfáàfin náà míì náà tó mọ tí yára Quran ìfẹnu ọgbọ́n ń dákọ̀ lùkànnù Quran ọlọ́run tó dáa ní Quran ọmọ yẹn lágbá rẹ̀. ìgbẹ̀yẹ̀rọ̀ náà alfaaz ọmọ ìgbà fi ìgbẹ̀yẹ̀rọ̀ náà alfaaz ọ̀ wọ́n ti ní àwọn búlò nǹkan àwọn búlò nǹkan wọ́n ti ń yẹ. ọmọ

àti fẹ́nu àti tó nífẹ̀ẹ́ sí plain plain lọ́wọ́ bá bọ́ pé àwọn ọlọ́bí okú kékeré láàrin ọlọ́bí okú kékeré láti pẹ̀lú àtàdúrà fún kékeré ọmọ rí àfà tí ọmọ àpúrúwẹ̀ sí ara ọ̀ ṣe kékeré ni ṣe kékeré ti ẹ̀yàn kékeré yẹlọ ṣùgbọ́n láti jẹ́ mẹ́rin àbúrú yín náà ọlọ́run náà pẹ̀lú kòfèrí rẹ̀ ọlọ́run dáa sí pẹ̀lú kòfèrí rẹ̀ ọlọ́run náà ló ti lè gbàgbọ́rọ̀ síbẹ̀ ó fi yé wa àwọn àwọn èèyàn bá rẹ̀ sílẹ̀ sílẹ̀ pẹ̀lú wọn kò máa tí ì máa yàn lọ́wọ́ ọlọ́mọ sọ̀wánu ọlọ́mọ. naam amma kama hadala bin um bi kiri zani bi ahadu nabi sallallahu alaihi wasallam ní sẹ́nà sọ̀rọ̀ àwọn yahudi nípa ìtàn obìnrin arákùnrin nìkan tó zina الزاني في اهل كفر لا يرثون في المدينه من المدينه حينما زنى رجل من اليهود بمؤخرة من اليهود ثم توقعوا يتكلموا عن يهودي تفوا لبعض بين اليهود ناس في المدينة وعلى المدينة ومن وقعوا وكمل àwọn arákàtà ni wọ́n tọ́ mẹ́ láwọn bàbá ní kẹ́yìnà pọ̀ ọdún gbogbo madina àwọn ń gbé ẹ̀kọ́ nìbíyà nígbà ní Madina àtàwọn àṣìbá ní kọ̀rọ̀ ìlà ìyàwó jẹ́ bìnrin kan àti ìyàwó jẹ́ kùnrin kan wá sí ìdìnnà kí ló wá ṣẹlẹ̀ قالوا اذهبوا الى هذا الرجل يعنون محمد صلى الله عليه وسلم يعرض محمد قال بيري كني داليو او بيبي يا جواني او ni bí kíkọ́ kó bá ṣe ó kúnjì bí ìrìnàjò àwọn ilé ìgbé nínú pé àdúgbò àwọn méjèèjì لأنهم يعلمون أن التوراة فيها حجر وعلم أنه التوراة عن بلوى كما صلوك فاني أو دوات كان كما صلوك فاني وهم لا يريدون الهدم هو جنيفة يكون صلوك فاني فلعله يحكم فيهما بحكم أسهل من الرجم ما نبيات ما أقول لنا في الإسلام يوم مدعف ومدعف أفريج جدعتي خلقوا قالوا جاءوا إليه يطلبون منه حكما على هذا زاني وعابي زانية ما قال بن السلام ما وايد جلوري أراقني ينزني أدلي بوي أدلي بنانكوي يقول دبا بنيا ولي أدلي بنانكوي أقول بني كانت بانه يطلبون منه حكم على هذا زاني وهذه زانية وهو رجل زاني فكان رسول صلى الله عليه وسلم قال ما تجدون في التوراة على هذا على من زنى يعني كل يكون أنواع التوراة كل أنواع التوراة لو ينتبه في الزنا وفي رواية ما تجدون في التوراة في شان رجل يعني بأنه يعني كل يكون أنواع التوراة قالوا فيها أننا نسود وجوههم نركبهم على الحمار نشوف بهم على أسواق في الأسواق واني قالوا عبر لازم انهم اتاوروا طبعا لو اتاوروا pé a kùn wọ́n lé ìdúlójú àwa ìdúdú a fi kùn wọ́n lójú àwa gún wọn àwa gbé wọn gún kẹ́tẹ́kẹ́tẹ́ a máa hóbò wọn a máa fọ́n káàkiri gbòó tó ń zì náà ni yóò a máa ọba ìrọ̀bá láti fún wọn náà ya ah, zina wọn nù tẹ́wà náà àtàwọn lánàá wọ́n sọ fún anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀m فقال النبي صلى الله عليه وسلم عبد الله بن السلام جاءناه من أخبارهم قال أسلم حبيب عبد الله عبد الله بن السلام inú àwọn àfá wọn ni àmọ́ ti gba islam kàbàbù ya rasulullah ó ní òkúrọ́ ni wọ́n sọlọ́ba ẹbí sọlọ́ mi ní omi àtọ́wọ̀ níbi ẹgbẹ́ àtọ́wọ̀ wa káwọ́ mi o ẹ̀yin ní báyìí ẹ̀yin káwọ́ wò á tún wúrọ̀ hánà kùn. sáàmà ahadaru ha wọ́dà ibnu sòríyá tàbí àwọn àlà àyìn rajma tí màá gbé ní wọ́n bá rí ẹ̀rọ rajma yahudi bí kàrẹ̀ lè. sàkàrà ọ abdullahi ibn salam abdullahi ibn salam tó jẹ́ yahudi tó mọ̀ bí láyà tó wà. wọ́n sọ pé ẹ̀rfẹ́ àṣàrí bí kàrẹ́ kò mẹ́ọ̀ fọ́lá máa rọ́fọ́ àwọn ọ̀dọ̀ ìdá ara rájìmú pẹ̀lú fèsì ọwọ́ ni pé ara rájìmú lọ́wọ́ àwọn àbàmọ̀láńgbà nínú àtọ́ra amara bí hima rabi islam sibajama bin hijara ata mata pẹ̀lú apàwọn aláṣẹ ìṣúná kùfà wọ́n á lẹ́wọ́n ní kùfà àti tí wọ́n méjì fi kú tó bẹ̀rẹ̀ àti ọkùnrin wọn هذا من تعريف علمائهم بكلام الله ليه التنجي رلوبة إنما فهو رلوبة كلامه على الله وكرم الله سبحانه وتعالى وخاف أقمة في دجية من تعريفهم إنه التنجي رلوبة بتعالى فذكروا الله أن الله أمرهم أن يدخلوا الإجابة سجدا ونظروا كون ولو وبني إسرائيل أقولوا ولو ولو تربا sójọ́dá yíba yìí kìí ṣe ó sùjúd kò tẹ̀ bá láàká ìmú ṣẹ́gbẹ́ sùjúd láàmà sùjúd gbé yẹn lè ṣe lè wọ̀lú pẹ̀lú sùjúd ọ̀dọ́ kí wọ́n tẹ̀lébà wọ̀lú wọ́n bá ọ̀ ní sùjúd lórí ìrùn ní káforí tẹ̀lébà ó ti wà káforí ó di yẹwà náà náà ní ọkọ̀ wọ́n tẹ̀lébà ayé kúrò hìtọ̀ ní ọkọ̀ sọ pé hìtọ̀ ọlọ́run forí كلمة الحنطة في النون قوم ما حنطة بتجي اسماري زادوا في كلام الله ما ليس منه وفي النون قوى لعبة انتو سلمي هاي بالنون فزادوا في كلام الله وفي قوى لعبة ما ليس مشارع ما يرى ذلك وقلوا الدين ما في الفراغ وتعريف هو الزيارة في كتاب, الله كيف في قوى لعبة او نقص من ولا كتاب الله ابيك يديك النور ورنوبة او تفسير كتاب الله بغير معناه ابيك يفكنت مالي تيسة مالي هذا هو التحريف وده نتيجه ورنوبة هذا التحريف اما ان يكون في اللفظ قل يقول نقولهم في المعنى من جمع ولا هذا نبتدي اليه كل من يحاول تفسير القرآن او عديد بغير معناه هما صحيح كل تسيه láti kìíyàsí láti gbogbo ẹni máa ń tẹ̀ láti tí yọ̀rọ̀ náà bá rẹwà ní islam wọ́n bẹ́ẹ̀ tí túmọ̀ míì tí túmọ̀ ti bá mu ní ayélu ní sọ̀rọ̀ tó mọ̀sáàbì mọ́sáàbà rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ nú ẹ̀ àwọn ọ̀ṣọ́rọ̀ mọ̀tmáì àwọn bẹ́ẹ̀ rí jíjẹ mímú rẹ̀ kó bá di wọ́ ولقد لقوا الذين وإذا لقوا الذين آمنوا قالوا آمنا فإذا لقوا الذين آمنوا قالوا آمنا هذا هو النفاق فإليني والنفاق والنفاق وتعريف النصوص طريق اليهود يعني والنفاق أتريكي يا الله هو نفس القرآن بذات عبيس إذن سيسي يهودني أقول أنت لا سيسي يهودني وناسي هو موضع فعلا الغلبة ثم قال بعدها كان رجل في من أم أميون أو على ما كانوا أميين وهو ما كانوا ما كانوا لا يعلمون الكتابة وهو من قد كلنا ilẹ̀ àmàlì àgbẹ̀sọ̀rọ̀ àwọn wọn gbọ́ láti sọ àwọn náà sọ náà nù kíláàrin kíláàrin káfìrì ní káfìrì ní wọ́n fi ọjọ́ ìgbọ́n àwọn yẹn sọ ni wọ́n in hum ilẹ̀ ẹ̀zùn náà wọn ò nínú àbámọ́dá lọ mo rò bẹ́ẹ̀ mo rò bẹ́ẹ̀ náà ni ọlọ́yẹ́ka ọmọ ìbáàdù juhari àwọn náà ni àwọn tó ìgbọ́n ìlà ara àjọ ọ̀gbọ́n ìgbà rẹ̀ lọ́gọ̀ ló bá sọ níyà kébì àárín ọ̀rọ̀ jà kúrò níyà ó di odi bú bàbá ìkàrà ọ̀nà tawrat walakin la yarfuna minha náà ó mọ̀ àmọ́ لا يجوز الاقتداء إلا بعالم عامل ويكي ما قتل يكفي في ما فلك آ آه، إلي قرقل عليو هاو الله الربانيون أما أنا أفاق لهم أما فلا دا أما عالم آمن آ آه، أبداني وآو أما باو أم الربانيون أما أنا ربانيون أما فات لهم بانو كذلك أبان الجهال بيدنوا يا أما يكون جلو بلا جماع لا يقتلوا بأكل خصمه وإن كان عندهم زهدوا وإبادة kọ́lá kó máa yẹ nẹ́sílẹ̀ púpọ̀ kó máa bàrẹ̀ púpọ̀ kó máa ti àwọn ìbàdà kọ́kùn sí lóòdù wọn kárí ayé kún kankan wọ́n lè máa di búrẹ́dì wọ́n lè máa mú gàrí pẹ̀lú epo bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ láàkín alágẹ́rẹ̀ tọrọ ìkè sọ̀fẹ́ wọn ò sún jù àtúbà gẹ́rẹ̀ húlẹ̀ abiyaláì sùfàànà wọ̀tààrà mo sì lọ́ọ́ والسلام عليكم ورحمة الله وبركاته